ألا وهي القلب القلب عباد الله نعمة عظيمة نعمة من الله سبحانه وتعالى وهي مصغة وهو مصغة مهمة مصغة تميز الإنسان عن الحيوان والبهائم فبهذه القوة مشيئة الله سبحانه وتعالى نتطرق إلى المطاف التالية وهي النقطة الأولى أهمية القلوب وصرفها والنقطة الثانية أصناف القلوب والنقطة الثالثة أمراض القلوب وأطفالها والنقطة الرابعة صحة القلوب وسلامتها آه، والنقطة الخامسة خطورة خطورة القلوب السليمة أو خطورة القلوب السقيمة الكريمة والنقطة الأخيرة التي هي النقطة الثالثة منازع القلوب السليمة الصحيحة فهذه النقاط عباد الله هي التي يتحدث عنها بالتفصيل ونقول بمشيئة الله سبحانه وتعالى لأن النقطة الأولى التي قرأت على مسامعكم ألا وهي أهمية القلوب فللقلوب أهمية كثيرة وللقلوب فضائل فضائل فضائل عظيمة جمة فلذلك يقول سبحانه وتعالى في محكم تنزيله في سورة الأعراف قال تعالى ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم آذان لا يسمعون بها أو ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وهذه الآية واردة في سورة الأعراف الآية التاسعة الآية التاسعة في في بعد المئة وقال سبحانه وتعالى أول في سورة المؤمنون وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون الآية الثامنة والسبعين وقوله تعالى والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون فهذه الآيات الكريمة دلت على قلب القلوب وعلى ودلت على أهميتها وقد أخبرنا الله سبحانه وتعالى في هذه الآيات أنه سبحانه وتعالى أنعم علينا ومن علينا بنعم أو أنعم علينا بنعمة عظيمة جسيمة حيث خلق لنا الأفئدة ومجدنا الله سبحانه وتعالى وفضلنا على سهر مخلوقاته سبحانه وتعالى بهذه النعمة العظيمة بعالم النعمة العظيمة النقيقة ولذلك ولذلك أيضا جاء في حديث أخرجه الإمام البخاري ومسلم من حديث النعمان بن بشير رضي الله عنه يقول يريد سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الحلال بين والحرام بين أو إن الحلال بين والحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات فقد وقع في الحرام الراعي يرعى حول الحمى يوشك أن يرجع به وفي رواية البخاري يوشك أن يوقعه ألا فإن لكل ملك حمى ألا وإن حمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فصلت فصل الجسد كله فهذا الحديث عباد الله هو الذي يقودنا ويطلقنا إلى النقطة الثانية وهي أقناص القلوب فقد ظهر جليا كما هو مطروح على مسامعكم في هذا الحديث أن من القلوب ما هي سليمة صحيحة وأن منها ما هي سقيمة مريضة وقال سبحانه وتعالى في سورة البقرة في الآية في الآية العاشرة في قلوبهم مرض وزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وقال تعالى أيضا في سورة الأنفال الآية التاسعة وأربعون إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء غر هؤلاء دينهم دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم وقال تعالى وقال سبحانه وتعالى يوم لا ينفع مال ولا منون إلا من أتى الله بقلب سليم وهذه الآية في سورة الشعراء الآية الآية التاسعة وثمانون هذا هو الله

àtijọ́sí ọlọ́ọ̀ba kò ní orogún nínú àwọn orúkọ wọ̀nyí bẹ́ẹ̀ ni kò ní orogún nínú àwọn ọ̀rọ̀ ìjọ ọlọ́ọ̀ba ìjọba ní. bákan náà ẹ̀yà bí a ti sọ síwájú àbúsọ̀rọ̀ àdébí ìjọ ọlọ́ọ̀ba àti àti fún láti wá yọ wá kó ní òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ láti wá mú wa kó nu ẹbọ àti kó nínú ìbínú ọlọ́run wa tí àwọn èèyàn ti wà lórí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti wá mú wa lọ sínú tàbí àti sínú ìlú ọlọ́run wa ẹni tọ́nà ọba àdéjẹ́lẹ́ gbé kalẹ̀ láwò kọ́tẹ́ fún gbogbo èèyàn pátápátá ẹni tọ́nà ọba àdéjẹ́lẹ́ pàwọ́ láti ká máa wù kọ́tẹ́ lálẹ́ máa tẹ̀lé ìkẹ́ ọlọ́run ọba àti àlékún ẹ̀kọ́ ọmọ ẹ̀kọ́ àtẹ́jùwà Muhammad sallallahu alaihi wasallam pé méjì bẹ́ẹ̀ fún tẹ́lẹ̀. bẹ́ẹ̀ lásọ̀rọ̀ fún àwọn aráàlú àtẹ́jù sallallahu alaihi wasallam àwọn tọ́jà ikú wọn gbà fún àtẹ́jù sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ tẹ̀lẹ̀ pẹ̀lú ẹ̀. wàbá tó àyàdáni wọ́n yà kú lórí eléyìí. bákan náà àti gbogbo àwọn sọ̀hábà àtẹ́jù sallallahu alaihi wasallam pátápátá àti gbogbo ẹnikẹ́ni tí ó tẹ̀lé ojú ọ̀nà àtẹ́jù sallallahu alaihi ọjọ́ ìgbìdàpọ̀ yára jọba eléyìí tí ọba jẹ́ àkórí ìbánisọ̀rọ̀ fúnpá tòní òun náà ni ẹ̀yà ara kan bá ti ara ara kan tí o ti gbé ṣe àjọ ìgbéni lọ nígbà tí mo tún wà nìyẹn. wọ́n ti rùn lópemẹ́tì tún lọ. èsì òjijì ṣe ẹran tá a lè tọ́ sẹ́nu tá a jẹ tá a sì gbé lọ nígbà tí mo tún wà nìyẹn básíkà ń bẹ lára wa tó jẹ́ pé ojú jẹ bí ẹran àjẹ gbé mi lọ tọ́nà ọba àlejò lájá sí wa lára básì básì ara kan tó jẹ́ pé ó tóbi púpọ̀ ni básì ara kan tó jẹ́ pé òun lọ́wọ́ ọba àlejò láti di adarí fún gbogbo ara pátápátá òun lọ́wọ́ ọba àlejò láti di atọ́kùn gbogbo ara pátápátá òun náà ní bá ń ṣe ara jẹ́ ìjẹ́pẹ̀ látọ̀dọ̀ ọlọ́run bá tọ́lọ́run bá àlejò láti fún àwọn méje ènìyàn. Èyí tán tọ́lọ́run bá láti gbọ́dá fún wa lórí àwọn ẹ̀dá yòókù. Èyí tán tọ́lọ́run bá àlejò láti ṣèyàtọ̀ láàrin wa àtàwọn ẹranko. Èyí tán yẹ pé pẹ̀lú báńkì nítorí níbẹ̀ báńkì ìnára wa tọ́lọ́run bá àlejò láti ṣe wá lẹ́ni tí ó la ẹ̀sìn Lẹ́ni tó máa rí ìjẹ́ lọ́jọ́ gbé lẹ́ni tí ó máa di àwọn ẹjọ́ gbé dàpọ̀ ìyá bá tó bá ti kéde tó bá rà àwọn ìgbà tó lọ bá ìgbà lánàá pọ̀lọ́mù tó bá rà láàyè torí bá ti ẹ̀rẹ̀ kẹ̀yìn náà. jẹ̀mẹ́rà bá ti tàpá ọ tàpá ọ sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni àwòfáàlì òun náà ni ọkàn. ọkàn lábẹ́ bá wọn sọ̀rọ̀ lónìí ní ìṣàkóso káyọ̀dá àwọn amẹ́nuba ọ̀rọ̀ kẹ́kẹ́ tó ṣe kókó nípa ọkàn lẹ́nu ìṣọ́sọ gbàẹ́lá. òun náà ní pé kí ni pàtàkì ọkàn gẹ́ lára kí làwọn ọlá ti ń bẹ fún ọkàn lórí àwọn ará yòókù. ìbálòpọ̀ a sì bá wọn bọ̀rọ̀ lẹ́yìn lórí àwọn ìran ọkàn owó ní bẹ ìran àwọn ọkàn owó ní bẹ. bákan náà a sábà sọ̀rọ̀ lẹ́yìn nípa àwọn àrùn tí máa ń dààmú ọkàn lè gbàgbọ́ ń bẹ̀. bákan náà á sọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́yìn nípa bí ọkọ̀ wá ti lórí ọkọ̀ wá ti lálàáfíà. bákan náà á sọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́yìn nípa ewu àtàbùrú wo ní bẹ fún ẹni tọkàn rẹ̀ bá jókòó àbúrú. ẹni tọkàn rẹ̀ bá jókòó tọkàn rẹ̀ bá jọ̀ sí ewu àtàwọn aburú àtàwọn ìpínlẹ̀ ọlọ́run ní ọ̀bẹ fún ẹni bẹ́ẹ̀. bákan náà á wà bá wa sọ̀rọ̀ nípa àwọn àǹfààní tí ń bẹ fún ọkàn tó lálàáfíà àwọn nǹkan wọ̀nyí nìkan tí àkòrí ń bá wa tètè tó máa dálé lórí. jàmáà nǹkan tó bí eléyìí báyìí òun náà ní wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti gbọ́ wà sí tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn nílò títí àwọn wà sí ilé gbọ́ pé ọlọ́run fẹ́ báyìí ọlọ́run fẹ́ báyìí abẹ́ ẹjẹ́ kó kálukú wa náà kẹ́jẹ́ rábà wò ẹjí ká máa dún wá àti bọ́ mélòó la múlò ìjọ̀jọ̀ máa. ìbárajà mọ mélòó la tẹ̀lé nínú wá àti. eré tó yá ni lẹ́nu jù ní pé ọ̀gbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ń gbó fún tùbà bí báyìí pẹ̀lú ọkàn tó di pé àárọ̀ àwákàlọ́ àwákàlọ́ ń kírun ọdún lọ àwọn ọmọdé gbọ́ fẹ́ lọ. ẹ̀mí tẹ́lẹ̀ mi ẹni wípé ẹlòmí ti ó ti di ẹ̀mí ara ẹ̀ lámúre ó ti ó ti fún ẹ̀mí ara ẹ̀ pé ní ẹgbẹ́ tó jẹ́ kí tó ẹnu nǹkan tó ah, ẹgbẹ́ tí màwọn ń yá àwọn àrẹ pé tí màwọn ló jù tí bí yẹn gbogbo fúnfà tí wọ́n ń ṣe látọjọ́ yìí gbogbo àwọn ọ̀rọ̀ náà bá látọjọ́ láì gbọ́ ọdún wọn ní títí ọ̀sán bẹ́ẹ̀ ní jáde torí pé káwọn nínú ìgbà tí lókoto yìí àìsí òtítọ́ ka àwọn ẹ̀sìn àwọn sàlámàlékò àwọn sàlámàlékò ní nọ́mọ́tò orúkọ láì sáànà lọ. wọ́n tó máa gbọ́dọ̀ ọba àlejò àtọ́ báyìí náà kò hánù kèyí àlejò tó sọ bá ọrùn àlejò ọ̀sẹ̀ náà sọ báyìí nínú àyíjẹ tó náà láfíà wọ́n sọ wípé àwọn sàlámàlékò nìyẹn tó bí ìpẹ́sẹ̀ tó pọ̀lọpọ̀ wọn ní gbọ́ wà sí yẹn. nítorí ẹ̀ ló jẹ́ pé àwọn yahoo nínú tó ọlọ́wọ́ bá ní kíláà ń fún wa nílò nípa nǹkan tí wọ́n sọ bá náà yìí sọ̀tọ̀ wọ́n wọ ilé òṣèlú. وقالوا قلوبنا غل بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمن ما يؤمنون ọlọ́wọ́ bá ní gbọ́dọ̀ àwọn ìyàwó ní ní gbogbo bàtàlẹ́ ìsọ́tọ̀ máa wà ní ọ̀sẹ̀ là máa ń pè wọ́n sí sójú ọ̀lẹ́ ìlà. ní bàtàlẹ́ ìsọ́tọ̀ máa ọ̀sẹ̀ là máa torí àwa ti di ẹ̀mí wa a ti di ẹ̀mí wa láwọ̀ rẹ̀ láíláí kankan wà tó ṣe ẹ̀kọ́ lé wọ ìdí wa olóògùn náà wọ́n lù. فلعنهم الله بكفرهم bóyá tó pè lọ sí ibi ìpáyọ̀ náà wọn bá ẹjẹ́ kó fi ẹ̀kọ́ báyẹ̀ àwọn ọkà tí wọn ti gbọ́ àwọn ọkà táwọn ìyàwó yìí náà ti ń gbọ́ ọ̀wà lẹ́yìn fún ọmọ ọ̀sán nígbà mẹ́rin nígbà mẹ́rin lónà wọn ti gbọ́ ọkà tó yẹ kó le ọkà tó yẹ pé wọ́n ti fi ẹ̀mí ara wọn wọ́n ti fi wọ́n ti fi èyí sí wípé àwọn òní gbọ́ ọ̀gá sáré ti sọ láíláí àwọn òní nígbà sùpárọ̀ náà eléyìí láyìn ìgbọ́ tó burú gbà ní. náà

al-fu'ad wal-qalb lọ́dọ̀ àwọn lágbáwá ọkàn náà ní jẹ́bẹ̀ ọlọ́ni wọn àbùdá ọlọ́ni wọn lè dá ọkàn fún yín ọlọ́ni gbogbo àwọn ọjọ́ tí wọ́n dá fún yín yìí tòun ti bẹ́ẹ̀ kọ̀lí ilẹ̀ mẹ́tẹ̀ sùúrù ọpẹ́ yín fún èdè ọlọ́run ọba lórí àwọn ẹ̀jẹ̀ rẹ̀ kó kéré jà subhanallah ọlọ́ni ọpẹ́ yín tẹ̀ ń dá fọ́nà kọ̀lí ọpẹ́ tó kéré tó lè gbé láyùjá ọpẹ́ tó yẹ pé kódà ó kéré débi pé ààrẹ mẹ́jẹ̀ ni dáwọn tó ní ìwà fẹ́ fún èdè kẹta àti tí kẹta kéré lórí tó wà ní ìkàlẹ̀ yìí tó bá ní èdè ọ̀fẹ́ fún ìtàkùn ìgbà ẹ̀rọ ìtàkùn ìyẹn tẹ́ ojú ni ọ̀pọ̀lọpọ̀ wọn. ìdájọ́ lọ àwọn ẹgbẹ́ kẹ̀kún mẹ̀ yìí láǹfààní ní ìdàgbàgbà nílẹ̀ mi. ìdájọ́ lọ wọ́n kọ̀ bẹ́ẹ̀ oníṣìí káwé lẹ́ẹ̀ bájá kan wọn. ṣé ní ẹ̀fọ́ bẹ́ẹ̀ dàbí tó pọ̀ tó ti lọ ṣùgbọ́n àlọ́ tó yẹ kí àwọn òyìn afọ́jú ni wọ́n ẹrú tí mo wọ́n ti bù háyà àwọn tá a yá

wọ́n kọ́ lójú ni àmọ́ nígbà tí etí wọn ti dé àtọ́kẹ́ wọn jẹ̀mọ́ à wọ́n náà bá nípa ìfúnmá náà àwọn abọ́jú tiwa bára ló ń tọ́ ó dẹ̀ ń tọ́ lójú bẹ ọ̀tọ̀ bára nílẹ̀ táwọn tó ń tọ́ tí ò lè. àrẹ tó lójú kò tí ìwúlò bá ti mú náà táwọn tó ń tọ́ ló ń tọ́ bí pé òun kò kó tiẹ̀ òun ti bàjẹ́ òun ti rí rẹ̀ nígbà tó pé ayé òun ti bàjẹ́ pẹ̀lú òun ti lójú mọ́ á lọ sọ òun bẹ́ẹ̀. bákan náà bẹ́ẹ̀ Bọ̀wọ́ ìyá lè kọ́ lẹ́kọ̀ọ́ sí tákò sí yẹn. Torí pé a máa ṣe àfihàn gbogbo ní àǹkọ́ yẹn tí ó máa rí ọkọ̀ lóṣù mẹ̀tìmẹ́lẹ̀. Àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ní ojú, ó ní etí àmọ́ tí ó bá kunú tí ò ní ọkàn. Bọ̀wọ́ ìyá lè kọ́ lẹ́kọ̀ọ́ kọ́kọ́ kò sí ọgbẹ́. Àbí tí mẹ́tẹ̀ẹ̀ta ìbá kọ́ fún ìyà kò lójú kò létí, bákan náà kò tún wá ní ọkàn. Ẹ gbàgbé ní jẹ́ kó ti bẹ́ẹ̀ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn làwọn nǹkan jáde ń gbàmọ̀ ọlọ́run bàdé tí lọ́lọ́run já pè fún wa tó ti bẹ́ẹ̀ ọpẹ́ tá ń já fún ọlọ́run bá rí àwọn ìyẹn wọ̀nyí ọpẹ́ tó kéré bákan náà lọ́wọ́ àdéhùn ọlọ́run tó hàn lókè yìí ọlọ́run ni wọ́n mú ọ̀rọ̀ àkùrẹ́jọ fún mi tó ní mẹ́ àdìgbò ọlọ́run ni wọ́n náà bá lòun òun mú ìjà láti inú ìyá yín láti àyẹ̀ mú lẹ̀ síta lẹ́ni tí ọmọ ayé à ń kọ́ là tó mà. Ìbàtẹ́ bí wa ìmọ̀ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ wáyé ayé àwọn ìgbìyànjú láti àyẹ̀ mú lẹ̀ síta. Wọ̀jẹ́ rẹ̀ lẹ́kùn kí bá tí ó mà. Kí bá tí ó ọlọ́run fún yín àwọn ẹ̀jẹ̀ tẹ̀sí nímà tẹ̀sí nímà wọ́n yẹn. bákan náà wà áfíà ọlọ́dínkùn yín ní ọkà làálùlá kò tẹ̀sùrù ọlọ́dínkẹ́ ní bá àwọn ìdúpẹ́ bọ́lá wà ní ìṣòwò àwọn káwọn yìí. náà káwọn padà ní kọ́lọ́tù ìbákọ́rọ̀ àbí kọ́lọ́tù àárọ̀ jàre ayáwó ti di sẹ́wọ̀n one sixty nine. ọlọ́run bá ní wàlá padà lọ́ọ́ alẹ́ ìjà ẹ̀ńdàmà tẹ̀síwọ̀n ọlọ́run bá ní àwọn ọlọ́run bá a ti já fún iná ọlọ́run ní ọlọ́ọ̀bà ní kíláyé àwọn ọlọ́ọ̀bà jákú iná kẹ̀sí ọ̀mẹ̀rẹ̀ tí ní wọ́n kí ń ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àwọn àjẹ̀nú àtẹ̀yàn ajá wọn fún ná. ọlọ́ọ̀bà iná lọ́ àfọ́lápọ̀ náà wọ̀kọ́lápọ̀ lára àgà. ọlọ́ọ̀bà ní kíláyé iná ọlọ́ọ̀ ti dáwọn tí ó wọnú náà. subhanallah ọlọ́ọ̀bà ní wàlàkọ̀ọ̀dàrọ̀ ọlọ́ni a ti dá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àtàwọn àjẹ̀nú àwọn àjẹ̀nú àtàwọn èèyàn adáhùn fún iná ní iná ni wọ́n wọ̀ sí wọn. kí ló fà á lẹ́hùn kùlùkù láyé pàhùn nàbí à ọlọ́ni àwọn wọ̀nyí lẹ́hùn kùlù wọ́n ní ọ̀kẹ́ àmọ́ láyé pàhùn nàbí à ayé láyé ìlú nàbí à wàláyà fúnlẹ̀ tàwátà wàláyà pàhùn nà ìfọ́nà láyà júlọ sàwádà látara àìlú ọbẹ̀ wọn ìwọ̀n ara ka ẹ̀sán lọ́dọ̀ wọn tó dẹ̀gbẹ̀dà fìyàwó wọ̀lá yà kọ̀ fún ẹ̀yìn kọ́ba bẹ́ẹ̀ ni wọn fàyà yọ ọlọ́wọ́ bá lọ́dọ̀ gbẹ̀dà fìyàwó. wọ̀lá wù áyùn lọ láyò lè fi hó nàbí à ọmọ ní bákan náà òun dá ojú fún wọn láyò lè fi hó nàbí à wọn àrí náà pẹ̀lú ojú yìí. lọ́wọ́ áyùn lọ láyò ọlọ́run bá jẹ́ ọlọ́run bá jẹ́ nǹkan sí délé ayé. Wàdáhùn àdánù láyà tùmẹ̀rún nàbí ha. Ayélujáhùn àdánù láyà tùmẹ̀rún nàbí ha àyà ti kìtàbí láì fẹ̀sàfàkì ọ̀hún bí ha. Wọ́n ní etí wọn ti gbọ́ ọlọ́run bá bèèrè wọn rún àwọn àyà ló kí ọlọ́run bá tẹ́ ń jẹ́ fún wọn ìtọ́lẹ̀ kẹ́mọ̀ tí wọ́n ń pa ẹ̀sí ilé ń pa ẹ̀sí ọ̀tún wọn wọlé bẹ́ẹ̀ ni ọmọ gba ìdìbò jáde ìbá sọ́bá sára yẹ́ ẹ̀dẹ̀ lọ́dọ̀ mí ẹni tí ọba òfin àbá ẹ̀kẹ̀ fẹ́ mú ní ayé ìnira kó lọ ìgbé nẹ̀ sí tààrà èyí afẹ́rẹ́ ọ̀tá lọ owó òkú lórí àlódì ìyá ní ayé rẹ̀ bí yóò dé ní nílá rí kó ní gbogbo kẹtẹ́ nípa lè yí kò wà fásitì jẹ́ lọ́dọ̀ mi kò tẹ́ mú lò lọ́dọ̀ ẹlòmí. wàlẹ́ wù àyájí ńlá àyájí kìtàbí ńlá ìmọ̀ ìtàbátàrù sí wọ́n rán sí gbọ́ wọ́n rán tó láti gbọ́ ọ̀rọ̀ náà ọba káàrọ̀ nípa ẹ̀ ọ̀nà ọba nípa àwọn láì kẹ̀kẹ́ ẹ̀nà ara fi hàn kó pé wọ́n ní wọ́n ní wọ́n ní ọkà wọ́n àti náà ọba wọ́n àti gbàgbọ́ ẹ̀sìn wọ́n ní wọ́n ní etí wọ́n ní ojú wọ́n àti wòye àwọn àti tọ́lọ́ wọ́n àjẹbí wòye tí àwọn ẹ̀ṣọ́ náà bá wọ́n ní etí wọ́n àti gbọ́dọ̀ náà bá káàdó tó ti ọ̀nà ọba ní kẹlẹ́ àti kẹkẹ́ lẹ́nà á ọmọ ni wọ́n dà gẹ́gẹ́ bí ẹranko tí lọ́kọ̀ tó lọ́ba yìí fẹ́ fi wọ́n ẹranko. ìbáyé ìgbà láì máa dáná ta ọ̀rùn máa lù kọ́ ọ̀dà torí pé àwọn ẹranko ń pè é gbàgbọ́ yìí sẹ́ ọ̀sọ̀ mú ẹ̀ àwọn ẹranko yìí bá sọ̀rọ̀ fáwọn yára tó wà ronú ronú ní ìkàdé ẹ̀sọ́ yẹn wọn kó tèrò ló pa rẹ̀ láíláí níta ẹ bá ti gbèsè àwọn ẹranko tẹ ẹ bá tẹ bá tẹ bá fún ọlẹ́kọ̀ọ́ lé pé kẹ sọ̀rọ̀ tó gbọ́ kó tẹ̀ ṣe nǹkan tẹ ní kó ṣe ẹnu tẹ ní kó ṣe yẹn àbọ̀rọ̀ tó sọ fún yẹn náà nìkẹ́ tẹ pé yóò ronú sọ̀rọ̀ yẹn láyọ̀ pọ̀ fún àlẹ́ àwọn ẹranko yìí látàkọ̀ àwọn ẹranko wọ̀nyí wọn ẹ̀ṣẹ́ gbàgbọ́ yìí máa lò fọ́ọ̀dù náà ètò ìyàrá sọ fún wọn. ọlọ́ni bẹ́ẹ̀ ni àwọn àlùsù ọlọ́ni kọ́dà àwọn èèyàn ta ni wọ́n ní ọkàn wọn lójú wọn létí yìí ọlọ́run kó àwọn tó tọrọ jẹ ẹranko lọ. kí ló fà á nínú tí àwọn ẹranko táwọn wí náà àwọn ẹranko táwọn wí àwọn náà àlùfáàyè tó fi mọ̀ràn sí àwọn ọ̀tọ́rọ̀ à àwọn náà lo ojú wọn láti fi wòye láti fi wo nǹkan tó lè tàǹfààní fún wọn àti tó lè ní wọn dára tí àwọn ẹranko táwọn rí nǹkan tó lè tàǹfààní fún wọn pẹ̀lú ojú wọn wọ́n lọ bẹ̀ láti táwọn ẹ̀rí nǹkan tó lè ní wọn lára wọn jìnà sí àmọ́ àwọn èèyàn wọ̀nyí ọlọ́wọ́ balẹ̀ kájọ òfin wọn àwọn òfin wọn tó dàgbàrí wọn láyé àtọ́jọ́ ìlànà ìyá àmọ́ tó wọn àgẹ̀bí wọn tó lè kó bá wọn láyé àtàkì ìyá àmọ́ tẹ́sí nà sí pẹ̀lú abọ́ọ̀lù wọ́n máa ń nà sí orílẹ̀-èdè ìjọba ti lé wọn fún ti náírà àti kókò àbí ìjọba ti lé wọn fún ní dọ́là àti fáńtálì gbogbo ìjọba ti lé wọn fún ní ilé àti mọ́tò ṣùgbọ́n àbí tí ó lé wọn fún ní lóṣìlóṣì níbi ìyàwó tó ń pè àwọn èèyàn di wípé kò sí ìkẹ́kẹ́ tó kẹ̀ wọ́n ju òkúrùkú pọ̀ kúrú jù wọ́n tẹ bọ́ ikú wọn tí ó yọ àti wọ́n ti bọ́ bùkátà bẹ́ẹ̀ wọn gẹ́gẹ́ bí ẹranko nǹkan méjì tẹ̀lé bọ́ bùkátà náà yẹ kò tó lù ú pàkúrú jù báwo yẹn bẹ́ẹ̀ náà nìyẹn àtùgbà ayé tàhúnmùhù àwọn tàhúnmù ha kò tó lù ha pàkúrú jù ha àwọn ẹranko iná pàtàkì wọn ni pé wọ́n ti àti wọ́n ti lè wọ́n ti súnmọ́ ara àti ìtajẹ àti bùkátà Subhanallah. Káàdì kí ni ká lo ìgbésí ayé lórí ẹ̀sìn ọlọ́run bá. Lọ́sìn lọ bá ọlọ́run bá lè jẹ́ pàdé láti yámọ̀ ní dáadáa kọ̀ọ̀kan wọn. Àmọ́ bí owó owó ti pọ̀ sí, bí ilé owó ti pọ̀ sí, bí dúkìá owó ti pọ̀ sí, bá ti pọ̀ ní nípò nílé ayé ìgbésẹ̀ ní káàkiri. Náà, ìdílé ìlànà ló ń pẹ́ lọ ní pé ọlọ́run bá lè jẹ́ fún wa ní ẹ̀yà ara kan tó jẹ́ ọkàn tó yẹ fún pàtàkì gan-an. Dání láti lò ó síbi kí ni síbi ọ̀rọ̀ náà bá tí ìka gbẹ́gbọ̀ yẹ̀ sí ọlọ́run bá. ẹni bẹ́ẹ̀ ká mẹ́tẹ̀ẹ̀ta yọ náà wà ní láti ní àyàtọ̀ sẹ́ranko. ẹni tí ọba tí wọ́n lò ká mẹ́tẹ̀ẹ̀ta yẹ bọ́ọ̀ bá ìka ilé kòlò ọ̀nà tí wọ́n dà ìkẹ́bí ẹranko ọ̀nà tí kódà wọ́n tún pọ̀ lò jẹranko lọ. ó ní wọn ò pé kódà tó ti ju ẹranko lọ. Pẹ̀lú torí pé káwọn olóko kọ́dà ti Mùsùlùmí ẹni wá ti balẹ̀ pé àti ìbí lálàáfíà torí ẹ̀rọ àti mo wá. حديث ابن عباد بن بشير الأربعة يقول سعيد رسول الله صلى الله عليه وسلم ومن نصيب ضيفه وهم فتح النبي صلى الله عليه وسلم طريقه وهذا الحديث حديث مشهور معروف حديث صلى بابا دوما توبا يا مالك عندي كلا جنب بابا كان في عندي قطعة لبابا فأولا نبي أكاد يصوم بابا صلى الله عليه وسلم أمر لبابا كان تسوي حلال إن بابا كان بابا لكرا تلسو حديثو تلسو nítorí àsìkò àdéhùn àdáti bẹ̀rẹ̀ mọ́. Àdébí tó ń sọ fún àwọn ọmọdé pé àyà ìnà fìrìjàta ni mú fún wọn. Àdébí ní ẹjẹ́ ti jẹ ẹgbẹ́ dáadáa. Ìnà fìrìjàta ni mú fún wọn. Àdébí ní wọ́n ń bẹ nínú ara tọ́lọ̀ ń dá fún yín mú fún wọn bá sí ara jà. Tí òdu di èdè àjẹgbé mi lọ. Ìnà fìrìjàta ni mú fún wọn. Ìlà ọ̀gbọ́nà àdébí ti bá sí ara yẹn bá ti lálàáfíà. Ọ̀nà àjàkà ìdúgbò lò gbogbo ara náà lálàáfíà. Ìdájọ́ fọlá àti ẹsẹ̀ gbọ́dọ̀ tí bá ti ara ìbá ní lálàáfíà gbogbo ara jẹ́ lálàáfíà wà yídà fọ́sẹ̀dẹ̀ fọ́sẹ̀dẹ̀ ẹsẹ̀ gbọ́dọ̀ arábìnrin tí ara ìbá ti ara ìbá ti bàjẹ́ gbogbo ara náà ni wọ́n bàjẹ́ alá arábìnrin ẹsẹ̀ ti jẹ gbọ́ wà níyà kọ́lùfẹ̀ arábìnrin ọkàn ní jẹ́bẹ̀ ọkàn là ń describe tí ọkàn yẹn bá fi lálàáfíà gbogbo ara náà ni wọ́n lálàáfíà tí ọkàn yẹn bá fi bàjẹ́ gbogbo ara ni wọ́n bàjẹ́ jẹ̀máà àdéjì ló ń tẹ̀sùn àti olóńgbò àti gbogbo ẹgbẹ́ tó wà máa ń pé àbá ẹgbẹ́ wo ìbá ẹni ọkàn mi mẹ́gẹ́ o àwọn àárí ọdí ti wà bàjẹ́ wọ́n á yá ọkàn tèmi mọ́ o ibi tí ó jẹ́ kánà tọ́ka rẹ̀ ọ̀mọ́ lẹ́ni tẹ́jú yọ sí jáde rẹ̀ tí ó jẹ́ tọ́ka rẹ̀ bá mẹ́ni ìtọ́jà àdéhùn jáde rẹ̀ yìí lásọ́lá á sọ́lá àjẹ́sọ̀dù kúndùn tí ọkàn bá fi lálàáfíà gbogbo ara rẹ̀ yìí dáàmà rí tọ́ka jáde rẹ̀ yìí tí ó lálàáfíà wà ní ìlà fọ́tàjẹ́ fọ́tàjẹ́ jẹ́sọ̀dù kúndùn tọ́ bí na máa wọ ọrụ fún ọlọ́pàá ha máa á lọ pẹ́ pé òkú ẹ̀yẹ ọ̀sán yọ̀ náà. jíjẹ́ lẹ́lẹ́ pé àlẹ́ ìtọ́ sọ ọlọ́pàá ń tọ́jú àdìsí máa fún mi gbà ẹ̀sùn ara kéré ọlọ́run níwò yẹn ọlọ́run bákẹ́lẹ̀ wọ ọlọ́run àrẹ́bí yìí wọ̀ láti yẹn dúró ìlà olóbìbò àmọ́ tọ́lọ̀ ọba àlejò lọ́wọ́ ni mẹ́rọ ọ̀rọ̀ sí ìpò lóbìbò ètò òní yẹn ló báyà yìí wọ àwọn ẹlẹ́rìkò àti tẹ̀yí tẹ̀yẹ subhanallah ìtọ́lọ̀ ọba àlejò lọ́wọ́ ni àti islam wà ní mùtàbà olóbùkún wà àìbẹ́rùkù wà láti yẹn dúró ìlà olóbìkún wà àìbẹ́rùkù ọlọ́run wa ni kí ló mú tó wà ló báyà àti tó jòkó síbẹ̀ bákan náà ọlọ́run wa ni kí ló mú mo tẹ̀ ṣe lọ. náà yóò bẹ̀rẹ̀ pé ọkàn náà láti mójútó tí ọkàn ti lálàáfíà gbogbo ara náà lálàáfíà nìyẹn. àmọ́ tọ́kọ ilé bàjẹ́ ìbáyà sọ gbogbo ara náà bàjẹ́ nìyẹn. aláti mójútó aláti ṣe àkíyèsí ọkẹ̀ yìí.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 لله الحمد لله والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وصحبه وتابعين لهم إحسان إلى يوم الدين أما بعد وقد تحدثنا في القصة الأولى عن أهلية القلوب وفصلها وتحدثنا بكثير عن المحافظة على المحافظة القلوب ومراعاتها مما يفيدها ففي الخطبة الثانية بمشيئة الله سبحانه وتعالى نتطرق إلى بيان أصناف القلوب وإلى بيان أمراض القلوب وأبطالها وصحة القلوب وسلامتها وإلى خطورة خطورة القلوب السقيمة ومنافع القلوب السليمة adájọ́ fún ọmọ rẹ̀ lẹ́kẹ̀ẹ́ abúlá lẹ́kẹ̀ẹ́ tí ọlọ́ọ̀bá ti kúrò ajẹ́ tó sẹ́ fákẹ́ tó fún ọmọ ọdún àtẹ́kà ní àdéhùn padà kọ̀kọ́ a ti fi àlàyé púpọ̀ nípa àwọn ọlá tó ń bẹ fún ọkàn àti àwọn pàtàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùkẹ́lájà fún wa. Pẹ̀lú àwọn ẹ̀rí láti náà kò náà àti ẹ̀rí láti lọ sínú àlẹ́ ìfún màmá ọgbọ́n àìlọ́ sẹ́ta. Àmọ́lẹ́kùn pẹ̀lẹ́ kejì yìí, ẹ̀sí àbẹnubà, òun náà ni àwọn ọkàn ó ní ìfẹ́. Bákan náà, àwọn àìsàn wo ni máa ẹ̀mí, ni máa ń bákan náà àwọn kí ni nǹkan tí ọjọ́ ìkan tó lè mú àlàáfíà àtà ìní wa bákan náà kí ni àwọn ewu tí ń bẹ fún ẹ̀mí tó lára àmì tó tó tó bàjẹ́ ẹ̀mí tí ń ta rẹ̀ àti àwọn àpàdé tí ń bẹ fún ẹ̀mí tó lára àfíà. eléyìí báyìí àwọn àpọ̀ nítorí pé pé àwọn tí a ń sọ yìí ọ̀rọ̀ ọkàn tí a ń sàlàyé yìí ọ̀rọ̀ fẹ́ tó yẹ pé ẹ̀rí pọ̀ fún àrùn kẹ̀rí ẹ̀rí pọ̀ fún inú súnà lẹ́yìn sọ̀tọ̀ lọ́rùn ayọ̀ sọ̀tà tó ìpàdàkì ẹ̀ ó jẹ́ pé àdé láǹfààní àti mẹ́nu màtán àmọ́ àgbẹ̀bẹ́ fi eléyìí gẹ́gẹ́ gẹ́gẹ́ bí ìtanijí fún wa láti lọ wádìí kí làwọn nǹkan tí ó lè mú wa là àti kí nǹkan tó lè kẹ́nu wa là lọ́dọ̀ ọlọ́run wa ni. ẹ̀mí pín sí méjì alákọ̀ọ́kọ́ òun náà ni

ọkàn tẹ àìsàn wà bẹ́ẹ̀ àwọn àìsàn àwọn àìsàn tó láìsàn àwọn. ìdí àkúlù ìmọ̀lẹ̀ òyìnbó náà wọ́n tẹ̀sí náà fi kù lórí yìí mọ́rọ̀. wọ́n فإن الله عزيز فإن الله عزيز حكيم لما بدا ẹ̀jẹ̀ bá ti fi lẹ́kàn. àtàkùnlé ha ọlọ́ọ̀bà ní kájọ́ pé láti pé àwọn kàkẹ́ mi fẹ́ fọ́nmọ́ ń sàrẹ̀. bákan náà kàkẹ́ mi lọ́kọ́ sádà bíà ọlọ́ọ̀bà ní kí nínú tó ti ṣù àárọ̀ ọlọ́ba yóò fẹ́ láyà fọ ìmáàlú wà lásàdù ilà àtà lọ́ha lẹ́kọ́ọ̀dù tẹ̀lé ọlọ́ tó wọ́n ní ilẹ̀ ìyáwó láyà fọ ìmáàlú ọlọ́ ní láyà fọ ìmáàlú gbogbo dúkìá ní ẹ̀mí ilé ayé kò lè sí láǹfààní lóbi ìlà ìyáwó. wà lásàdù ó dàbí yẹn bí àtẹ́jú ọlọ́run tọ́jú fún un ló bí àtẹ́jú ọmọ ẹ̀mẹ́ kò lè sí láǹfààní

ọ̀nà tó lọ abẹ́rẹ̀ kẹ́ ló ní àǹfààní ló ní ìrànfààní. fáwọn ohun tẹ̀lé ìmọ̀ mi lọ sí ọkà tó dára sí àpò mi ẹbọ fáwọn ohun tẹ̀lé ìmọ̀ mi lọ sí kúkúrì ọkà tó dára sí àpò mi tẹ̀ kẹfẹ́ yìí. wọ́pọ̀lù ohun tẹ̀lé ìmọ̀ mi lọ ní báàkọ̀ wọ́pọ̀lù ohun tẹ̀lé pẹ̀lú ayà yìí náà adúgbọ́nà ọba àdẹ́jọ́ ní gbọ́dọ̀ pé kàtígórì méjì a àárẹ̀ ìkàtọ́ pé àwọn wà ń bẹ̀ àárẹ̀ ìkàtọ́ pé kí ni orúkọ lálàáfíà nítorí àsìkò kí wọ́n làwọn àwọn tí kí làwọn àwọn tí wọ́n dààmú ẹ̀mí àwọn àwọn tí wọ́n dààmú ẹ̀mí oní làwọn gata ti kà nínú inú kata ń tààrà nípa ilà àti àwọn àwọn nípa ti tẹ̀lé àwọn àwọn tí wọ́n dààmú ẹ̀mí pọ̀ kí nínú àwọn tí wọ́n dààmú ẹ̀mí nípa kò wà. ọlọ́run bàdé jẹ́ láyé kó yẹ wa lọ́pọ̀lọpọ̀ ayé náà kò Nígbà àwọn àjùrẹ̀bì tó àwọn ń bẹ lọ́kẹ̀ wọn. Tó bẹ́ gẹ́ títí bá tó láti bẹ nínú nínú wa ẹ̀ tó wáyé pé mò dẹ́sù sí irú ẹni bẹ́ẹ̀ wọ́n mẹ̀ pé àwọn ń bẹ lọ́kẹ̀ wọn. Ó láti wo àwọn ìtàn. Ọ̀rẹ́ ẹni tó wò ó tẹ́tọ́ bẹ́ẹ̀ láti ẹ̀kọ́ lọ́kàn lórí ìgbà ìyára. Bákan náà gbogbo ẹni yẹn tó wáyé pé ẹ̀kọ́ ó wà lọ́kẹ̀. Jàmá ọba ń sàlàyé ẹ̀kọ́ sí wọ́n ti ń sàlàyé ẹ̀kọ́ tipẹ́tipẹ́ àkágbọ̀ yìí èyí. Ọ̀nà ó kéré ní ọdún àti ẹ̀kọ́ náà wọ́n kàgbọ́ fún báyìí. Lẹ́kọ̀ọ́ àwọn yẹn ti ọmọ tààrà ọ̀gá ìlà àwùjọ kódà àwọn àbá àlẹ́ jẹ́ fún wọn. ibi tẹ́ ti mọ̀ ẹ́ pé ibi tẹ́ ti mọ̀ ẹ́ pé ẹ̀kọ́ lójú láwùjọ yìí nígbà tá a bá ń jẹ́bọ fún yẹn ẹ̀rọ kúkú làwọn òbí àbá àtẹ àwọn ní jẹ́bọ àwọn èèyàn lọ ń lọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ bá ń bẹ̀ yóò borí pàdé. kí àwọn ẹlẹ́ẹ̀kẹta àwọn nínú àwọn tó kó ọgbà ìjà orí káníjà pẹ̀lú àzẹ́yìnbọ̀. wọ́n zẹ́yìn tó wá àjẹyàwó àjẹyàwó àìsàn wọ́n ti báyìí. ó ní bẹ́ẹ̀ yẹn jẹ́rìí tó máa gún orí kúrò nínú òjòló àti má tẹ̀lé lòlò. ọ̀làmà ẹ̀dáwó àdáwó máa wù pẹ̀lú bẹ̀rù ọ̀làmà ẹ̀dáwó àdáwó máa wù pẹ̀lú bẹ̀rù. òṣèlú wọn ti rí sẹ́yìn kù nígbà míì ẹ̀ nínú àwọn ẹ̀sìn tó ń dààmú فهي كالحجارة أو أشد قسوة فإن من الحجارة ما يتفجر منه الأنهار وإن منها ما لما منه الماء وإن منها ما يهدف من خشية الله وما الله بغافل عما تعملون في سورة البقرة ọlọ́pàá lè yọjú pé pé fún mi àkọ́tà tẹ̀lú òkùnkùn mi báyìí láì ọ̀rọ̀ lẹ́yìn náà ọkàn yín wá lé ẹ̀yìn Yàhúdí lẹ́yìn àwọn èlé lẹ́yìn àwọn ẹ̀rí. tó ìgbà mí ọkàn máa ń ilé ilé ọkàn máa ń dààmú yà èyí ti máa ń fa bọ́tà yẹn lé kí àwọn ajẹ́ tó ọ̀gbẹ́ ìgbẹ́ tó tọ́pì ọlọ́run ọlọ́run tó يحرفون الكلمة عن مواضعه ونبو ونبو حظا مما ذكروا به إلى هذه الآية. إلى آية يقول لك إيه؟ تيجي بعد الجنة يقول لك إيه؟ كم فوا جو دوما بعد كده تيجي تبقى دوما النظام هو الأهل الأهل الموضع المعكر. أما جو دوما بعد كده كم فوا تقول لك إيه؟ أوه كل ما تيجي تيجي ما تيجي جنبه. سبحان الله. إنتوا نبغى نقول بجاهية إيه؟ وجعلنا قلوبهم قاسية ọlọ́run bá ní kí ló ti ẹ̀mí èèyàn ní tó ṣe jẹ bákan náà lára àjọ tí máa ń dààmú ẹ̀mí lára àwọn àjọ tí máa ń dààmú ẹ̀mí òun náà ní pé kéèyàn jẹ́ ní tó jẹ́ pé yóò máa jẹ́ olóòtú inú ẹ̀mí ẹ̀ kúrò ní lórí àwọn àjọ tó lọ́pàá lè láti ní àgọ́nà bàlẹ́ yára sáyẹ̀ sí ẹ̀mí káàpọ̀ àwọn ọ̀gá tó lè máa ń bà níbẹ̀ bí ẹ̀ka tó lè máa ń bà níbẹ̀ bí ó ní ẹ̀jẹ̀ tó ọmọ ìṣẹ̀lẹ̀ tó náà kí ẹ̀jẹ̀ ń tọ́ ọmọ arájọ́ náà púpọ̀ jù tí ẹ̀jẹ̀ tó yẹ pé tọ́ba ti rántí ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ yẹn èmi yóò máa gbẹ̀ látara àdébí ọlọ́run wa lẹ́yìn náà mẹ́rin mú mi lónà tẹ̀lé ilẹ̀ ìgbà wíjọ mọ́ wọ́n ti lọ kùlùkù wọ́n ti lọ kúlì ọ̀tà àríyìn àyájú dáadákùn ìmáyà wàhálà wọ́n sì yí ẹ̀tọ́ tẹ́lú. bákan náà àwọn àyà tó pọ̀ tọ́yẹ fún yọ ẹgbẹ́ tí ẹ̀ bá ti lè díjú ọlọ́run ba gbogbo ẹgbẹ́ ń tẹ́lẹ̀ bá ti ń gbà kí ẹ̀mẹ̀ tó rẹ̀ ní bẹ́ẹ̀ ọlọ́run ba lè gbé látàlú ẹ̀ àwọn ìka tó pọ̀ lọ́wọ́ pẹ̀lú ìta ọ̀mà nígbà tí wa ká máa jẹ́ ìjọba gbọ́dọ̀ náà wa ká jẹ́ ìjọba ti fìlà wọ́n ti kù án ká jẹ́ ìjọba ti kíni ìjọba wẹ̀ iná wo ma yẹn ti sàáyà ọ̀pọ̀ wẹ̀ iná wo mi kán pàṣẹ ojú bẹ̀ ká jẹ́ ìjọba fún àwọn sàáyà ọlọ́wọ́ ba lé àwọn ìjẹ́ ìsìn ọlọ́wọ́ tí a rí ẹni tí ń lo ẹ̀há obìnrin tí ń lo ẹ̀há nígbà tí obìnrin jẹ tó tó gbẹ́rù pẹ̀lú tó fi ọlọ́ọ̀bá tó wá ń bí jẹ yẹn ṣùgbọ́n àwọn èèyàn tó dárò pẹ̀lú tó ní tòkòtò àti tí ò kúnlẹ̀ sí àwọn èèyàn àti tó dúró títí àwọn òṣèlú ọlọ́run bá tí ọ̀tá yọ ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí máa fi di ẹ̀yẹ. mẹ́yìn wáyé ti ṣàyájọ́ ọgbọ́n ọkọ̀ nínú òun nìkan pẹ̀ kú lóòbẹ̀. àwọn nǹkan wọ̀nyí làwọn kẹta yìí níparí yẹn tí ó kó àìníwá tó kó àlàáfíà lẹ́nu wa ni pé àti pé àwọn àlámà táàtì mẹ́tí ẹni yìí àwọn àbámọ́ àpẹẹrẹ oríire dáàmú olórí ènìyàn àti àyàrá ti sàfáwà àṣàfáwà àpẹẹrẹ dáàmú olórí ìwúlẹ̀ ó ní kọ́nà wà nígbà pé màjúrì ti láwọ àyà àdíyà yẹ sọ sọ́dọ̀ ọ̀gbìn islam wà màjúrì ti àyè òpínlà yẹ ti káwọ́ fẹ́ fọ́nà yẹ sọ ọ̀gbìn islam ọlọ́run máa yẹ lọ́pù ti parí àgbá ìyẹ̀ fún ìlà ó gbà nígbà tí wọ́n ti ń sàlàyé gbogbo náà wúlò àtẹ́tù rí ẹni yóò báyìí láti máa gbà nínú ó ti lọ́mọ ẹgbẹ́ kan sùpánà mọ́ àdámọ́tù tààdà ní kí yẹn máa fẹ́ àpẹẹrẹ fún yóò tún ilé ẹsẹ̀ fún yẹn gbogbo ẹgbẹ́ tí wọ́n ti ń sàlàyé ẹ̀sìn fún tó ti lẹ́ láti gbọ́ tó ń gbọ́ tó ń fi ọ̀sẹ̀ rẹ̀ nípa yá tí mò ń wà òdodo sùpánà mọ́ ọlọ́run máa yẹ ká lẹ́wọ̀n rẹ̀ ọ̀nà yóò ọ̀nà yóò àyíndélà àbẹ́tọ́ ọmọ àyíká lọ́fẹ́ tó ń sọ́lọ́fẹ́ sí lọ́nà yẹ́n ti àìsọ́jọ́ òwúgbọ́n ní kọ̀ọ̀tàrọ̀jà ọlọ́run bá lè ṣe lọ́sí ẹ̀mí rẹ̀ tí yóò fún pépé tó bá nígbà tí wọ́n ti ń sọ̀rọ̀ náà fún báyìí ẹ̀mí yóò lè jẹ kò ní lẹ́kọ̀ọ́ kò jẹ́ ní inú rẹ̀ ní tí ó àwọn ọmọ ní